karatu o de ka se mọkadimu ale bolo k'a ka ale jẹ wa bẹrẹ a ti yi wọ. ko gadan-gadan abin kyau a tsini kahin mata ne ma an yi hannu ta yau da ya ni sharri wuno yake dawowa ba ji wake da ilan an ya concentrate yau a mai kalma a cikin wọn wọn lẹwọn a kọfin lawọ alafiya ma zarka mutum wa ilam mana fitin إيه؟ بسم الله الرحمن الرحيم اعلم حكمة رحمك الله الله في يجوني أنه أنه يجب يجب وقال أبدا يجيب يجيب وقتي يعني ما قرأت يجيب يجب علينا تعلم أربع مسائل إيكوشا مهمل west mọ́tò mẹ́ta ìlìjìrẹ́ ẹ̀nàgbé explanation wọn sàálà yẹ àlù sàálà yẹ ní ìdílé yẹ àlù ẹ yẹ kò mú máa kàmọ́ ọ̀la kí ni mẹ́ta ìlú mọ́tò mẹ́rin tí wọ́n yí ìlú wẹ́ẹ̀dì mẹ́ta ìlú jìrẹ́. kini ame ŋku le wi le ameɖu nyɔla bia nya ti ne ne yi o ɛga nyɔ le bɔbɔ ɛdi nyɔ mɔdɔ mɛ ala mɛ ala mi mɔ eki ama yɔ ŋdoro naa ma mi ne ne o ti a fi ame ŋku le dukure nya ti ne ne ti o ma ɛwɔ bɛ le ma ko mɛ ala. mẹ́tàlẹ́tì inú gbogbo ìdẹ́ pátá ìpẹ́kó náà sí nínú ojú ọ̀rọ̀ alùpùpù àti kọ́lọ̀ hajj lè mọ́dọ́kì mẹ́fà lè hajj mẹ́nẹ̀kì àárín àti kọ́lọ̀ hajj ọ̀rọ̀ gbogbo ìdẹ́ pátá hàn nẹ̀ gbogbo nínú ojú ọ̀rọ̀ ó dùn مسألة يمدو هو عنده مسائل nígbà tí àkínà máa ń na tí nínú yóò ń sọ fẹ́lẹ́ náà yá wà kó yóò etymological meaning of masala root meaning wọn igbó màdúkú rí rẹ̀ bọ̀tẹ́mù náà yá kó yé wájú kẹ́ẹ̀nẹ́ kì í ṣàdéènì ọ̀ẹ́nẹ́ kì í gbàdéènì kì í dúpẹ́ kí rátánì kí ó kọ́sẹ̀ kí òun. àbáyọ àmọ́ mẹ́lẹ̀lẹ́ àlùkùlà ìdúdú àlùkùlù òṣùmá òmàlẹ́ wọ̀húwà mọ́rùn rẹ̀ pẹ́tù lọ́ọ̀hí. Òyìnbó aláhùnmá. Oyé màgẹ́ṣẹ̀ nírò. Abúmọ̀mọ̀ yóò lè pọ́kà tó. Ẹ̀hùn mà tó yí dájú alẹ́ kíkó wọ̀nyánì tó yí lóbíyà tó yí dòbòbò bíyà tó yí lásìmá wọ̀ sífà. Àmọ̀tá frustration or elucidation àmì wẹ́ẹ̀dì mẹ́ta kìdẹ́ lọ́la ọjọ́ àmọ́gbẹ́lọ́mọdọ́mọ́jọ́ ọ̀la àmẹ́ńà rẹ̀ kìtẹ̀bọ̀ wọn ọjọ́ amóhùwù kọjọ́ nẹ́nẹ́nẹ́nẹ́nẹ́nẹ́ tẹ́wọ̀n màtàbẹ̀ ní yé dẹ́gà ní ọjọ́ lórílẹ̀ mẹ́ni inú ọmọ ayá ṣàlọ́wọ́ mẹ́ni ìbáàdì yìí àjọyọ̀ ẹ̀kùnmẹ́ màdé ìbókè ara ìrọ̀jọ́ pé ọmọdó ṣàlẹ́ àmì ulama gbogbo ní ma ẹ ma yẹ wọ wọ́n ti mọ́ wọn fẹ́tò láì tọ́lá balẹ̀ mẹ́rin yóò dúdú ẹni tó gbàgbọ́ náà máa jẹ́ wọ àlẹ́ ilmu ilmi yẹ wọ wọ́n wọ́n ma ẹ fẹ́tò láì wọ́n ma yẹ tẹ̀wọ́ yìí dìgbò ní kí wọ́n yọ ma yọ̀yọ̀ wọ́n ma mú orí táyé kọ́ ọ̀rọ̀ ọjọ́ kí ju ọjọ́ máyà máa rà ọjọ́ dẹrẹ tọdọ ọjọ́ ọmọ ọjọ́ dẹ kó lè fi ọjọ́ màrọ̀ ọ̀nà ọ̀rẹ́lẹ́lẹ́ wọ́n ti mú rẹ̀ fẹ́tò láì iyabolita bi okarato igija ni ya ni eh. kacau. ami makaranta ubu anyu la dia. Mau mama tobene bugi ani dia again Habis ni sake motaka ta ni ndani ya nyani sio otaka deki se abo treti to yiji eki to yiji vie ne upabia ki ufo ile ni hali ya nyani mi dabo leta yota depo بابنا في الوجود والبقاء والبدم والمخالفة بنفسه قلنا بطول أول يمع الوجود لي قواعدي توحيد يوزون أبوتيوت يوزون كيف أريد أنه كيف أهل السنة والجماعة هم توحيد بقى كراتون دبعا نعيمي كبوغي أتي ما تقولان وشي مقدمة كده رسالة مقدمة eye rìsálà ọ̀làtọ̀ òye lè mà tó rí yọmọ amáǹkì lọ́lọ́ yọdá bí sixty three lẹ yọmọ ìbá ọ̀fìsì sọ́ǹdẹ̀ ní ìbá amáǹkì màkà lọ́lọ́ yọyọmọ amáǹkì òye lè mẹ́ta wà lùsùn náà wọ́n jẹ máa kójú rẹ̀ bàbí sàárì ó mà tó yẹ rìsálà yìí wàlá òye lè mú ìjọkàtò rìsálà là mà ṣe ṣiṣẹ́ rẹ̀ rìsálà yìí má bà ní àrùn mẹ́jú torí lẹ́yìn ilé àmàṣiṣẹ́ rẹ̀ rìsálà kema okapita toidi kema kite jijira amone yie akokatule remane amigida ikuibele biti biti amone yie lele kite oidi le rema bi lema una da shaykh al-islam ibn taymiya eh amal majri ibn qayyim eh ibn daqiq al-ilm ibn salah eh dogbanga ma una da bi imam abu hanifa imam na torí dé gẹ̀ẹ́sì àkùbẹ́lẹ̀ tẹ́ yìí ń bọ̀ kẹ̀lẹ́kẹ́ rí ọ̀pọ̀ òtúgbọ́ muhammadu bin abdul wahab ń gbé ibùnú tẹ̀mí àgbọ̀ kẹ̀lẹ́kẹ́ rí ọ̀la torí dùbẹ́lẹ̀ rẹ̀ sọ ní ìyí ìjà àdọ̀kọ̀ grace òjì oríta ìkẹ̀lẹ́kẹ́ rí àníyàn ní òní yorùbá ìmọ̀lá àyàtò islam ìyá ìpàdélẹ̀ fìdí ní àríkìyí ọmọ ọmọ tí wọ́n jọ́ kí má lè rẹ́jọ́ dùn wọn múrè fàtúlá olùtà ẹnu rẹ̀ pàtàkì ẹgbẹ́jú dání nínú tẹ́lẹ̀ òbí alẹ́ yìí ìyá olùtà ọmọ tá a dà máa pẹ́ ń bọ́gì ayé máa kà fún wa máa gbé yí fún máa kàwé náà rẹ̀ rákòtò tọ̀ yìí ẹ kìtàbù tọ̀sí efuzan kìtàbù tọ̀sí muhammadu bin abdullahi asunna e ibn huzaima asunna e imam muhammadu bin hanbal abegi atiriti sunna pa kida yọ rẹ̀ alọ́dọ̀wọ́kú ومعرفة نبيه بون كيوما نا الكونشيو نبي يودا نا ma نبيه a كان نبي يودا ìmàràkà àníbi ọ̀nà àkọ́bọ́ àbúwà mọ̀ níbi odò ti mọ̀ ànílà níbi لكم من ذلك وجنة وتنتبهوا رسول الله olùkọ́ náà yóò bá kí máa nù máa jà ló kí mo mọ́ tó ọjọ́ náà ọ̀run àti odun taluta kumere uta dori ere nebi ta dori àwọn ma me ma ne àwọn ma ma ne bi labo na se ba ne bi tata ne bi kike ko ojo ma ile zero edu ko lo nja ne bi mda te ko lo edu nja ne bi ko in kun bi yul hatami muhammad anabi muhammad sallallahu alaihi wasallam

na ne eneka nebi muhammadu ọlọpọgbọ anebi kodo ẹnsukọlọ kanebi wele wati abi sukọlọ wele abi akpẹkọ yile ogbonyi tẹnẹ le step by step kanebi dole kẹ step lẹma aleba ẹni bọ alo kaka ma ń yí anebi yìí ẹnu alo ma do wuli amúnà àmà ń náyìn bìbà níbi tẹ̀ ó nàkí àwọ̀ akọ̀là ìwà wẹ́dọ̀ akọ̀là nílé ọ̀hún akọ̀ àná ìwà tọ́ láti ka bókè ẹja tsọ́nà mẹ́lẹ́ tì ya amẹ́kọ̀ nìkẹ́ wà lè anibi ŋun na kaka anibi ŋun na yi le wọ́n àwọn alẹ́bá níbi ìwé alẹ́ kọ̀ọ̀kọ́ àmì ní alẹ́ kọ̀ọ̀kọ́ ọmọdé àrẹ yìí kámẹ́ àkámẹ́ alẹ́bá níbi tí wọ́n náà ìdáta kọ̀ọ̀rọ̀ lọ́wọ́ mojí máa lẹ́yìn kí akọ̀rọ̀ ń tọ́kí tó yí kóhùn ní àbókì àgbọ̀ kọ́sẹ̀ ọ̀lẹ́dọ́gbẹ́ ọ̀rẹ́ ẹnẹlẹ́ẹ̀dì mẹ́lẹ́bá níbi ńlọ́mọ̀ ẹni tó kíkà jẹ́ alẹ́bá níbi akọ́sẹ̀ alẹ́bá níbi wala ne daga to ni ga lura awu ani bi ma me wala ne ne so kole je ni akwa rogo e ebo ojo kinda ma bere yo do ma ye ma putu ya lele ani bi to da bale me o ko te ni ti karatu le ni ti ko والنبيين ونبي نبي وجمع ما ينجى ومورثة دين الإسلام بالأدلة ونبي دين مجمع فهم ويو أدلة ويو ويو لما دوكي كوجا أو دوكي دين أشي دو كوجين أشي كوجي دوغماتيزمون أشي سينا دين دو جي أكي ba be mi se yi ta se to dole wo ni o nyu de e se nga di ni do abalen e se nga di ni do ka islam te ni ke ko e se o be ni ma abalen mo re fa to di ni le islami e di islam ma le ra te le ke ko je le ke

kiwe kipoji au e duma ya dini kere maaki wa Qur'an e au maaki wa hadis take de shukro ya ule ushukro ya kunu hii oda bi yudu dire mawda fatu dini islami bil adilla ya maumile le ye yudu duro eh معرفة النبي هو ومعرفة دين الإسلام بالأدلة أبو ديكا أوكي معرفة ألومي على دمو معرفة دين الإسلام بالأدلة إما دين الإسلام أو دوما تكبودو يا دين الإسلام أهو لما بامت أمي clear evidence كوا فوق القرآن حديث ما كياس mayan kekele ijima ma ijima wada kwangi kiyas Qur'an hadis, ijima mayan kiyas Alafilafin khilafin baina al-usuliyin magani ko gbogbo mena dini ko yodo do jumbo adilla le bile adilla le ka ile kan no kimbe region adilla ti abine kindu mo kan wo wo wo le ko ane ko yodo do jumbo alukur'an ẹ̀kejì tí mo hàdí ẹ̀kẹta dẹ̀wò ìyìmá ìyìmá ògbóni òwúlẹ̀ abẹ́kí ìyìmá wà wọ́n mẹ́lẹ̀ bí nàìjíríà abẹ́kí ìyìmá wà wọ́n mẹ́lẹ̀ bí ojú palẹ̀. ìyìmá mo máa ní bí ìjàgbé ní ìhànà bí pé àkọ́dọ́fọ́nà wà wọ́n ní ìyìmá mo ní sẹ́wọ̀n lè gbàmù bùnú tẹ̀míyà ìmọ̀ mọ̀lẹ́mọ̀lẹ́ ìmọ̀ mọ̀lẹ́mọ̀lẹ́ ìmáàmù àbúrò ànífọ́tẹ̀ yìí máa wá ìrọ̀ òyà sàárì àbí sàárì ẹ ń dúkà lọ́mí sàárì olóyún alọ́mọ alọ́yún kàfẹ́ wọn bá ìta báyìí dẹ ẹni ló ń dà bí ìyá ọ̀nà kẹ́kẹ́ wá ìtura nìyẹn ìmúdà bí ní ẹ̀dá bẹ́ẹ̀ kí wọ́n ní àyà ní mọ̀ọ́mọ́dù náà àmẹ́mí ní ẹ̀dá bẹ́ẹ̀ bá ìmọ̀ máa ń ìjọba lẹ́nu òun dàgbà ìmọ̀rún ìṣàkọ́kọ́ ọmọ alẹ́ ẹ̀mí lẹ́yìn ọbẹ̀rẹ̀ màdáwọ̀ ìdí òun nínú ìwà àdáwọ̀ lọ́wọ́ ìlú ẹ̀wọ̀n àdáwọ̀ ìlú yẹn tẹ̀lẹ̀ ọ́ ìgbé ẹ̀rẹ̀ lẹ́yìn ẹ̀bọ̀ jẹ́ wọn àpapọ̀ ti gíà ìyá ìjẹ̀lẹ̀ láti ìyá sọ fàáfí ìyá sẹ́gbẹ̀ ìyá sọ fàáfí má bà màdá nìkọ́ àìkíyà kuma kuna koje ko ma ke ko de ko dawa mesiba e bo june ba ala ala ji jo do e ko ko de ko ma ke to ola mbu bu ku kabri ti ole mi ti ama de ko ma koje ko ko ma le so kolo e àdínì dọ́gọ́ ìwá tẹ́dẹ́ gúnmẹ́sí pọ́lọ́kùn sọ́nà helen mẹ́rin dúró kàmátà dúró zama abúdókè lẹ́rídà mọ́nùmọ́nù kọmọ́nà rídà pílẹ̀ ọ̀bẹ̀ ọ̀gẹ́nẹ́lẹ́ ìjẹ́mà ní yíní àdínì máa dúdọ́ facebook máa dúdọ́ lógbé yahoo máa dúdọ́ twitter internet intercomputer network máa dúdú dọ́ gbìtìgbìtìgbìtìgbìtìgbìtì iná mu náà gbé ìsìlámù nánánánánánánánà lójú twitter lójú internet gbìtìgbìtì yàá kùnà bẹ́ẹ̀ lójú àkùnà tọ òwe tẹ̀sí ni dúdú gbẹ̀sì àmì ní ṣùkọ́ sí ilẹ̀ máa dúdú through audiovisual technology audiovisual technology èyí lè rúgbọ̀nùgbọ̀n lójú internet lẹ́kọ̀ọ́ ìtúgbà mi sí di plate eko na demonstrate amẹ́hun kì wáyà dí ní kàmúnà mọ́mọ́n ẹ̀rọ kọ́rọ̀ ṣe amẹ́líyàní ẹ̀hún demonstrate practically kàmúnà bí sí di plate kàmúnà kọ́tà dí ní bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ ẹ̀hún kò gbogbo elédò dọ́mìnì yìí sálẹ̀ owó sùúkà yìí through audio vision technology ẹ̀ka fún ẹ̀wé ìyàwó ìlú kọ́tì ìdèdò ìgbòdó audio plate or uh, audio cassette. Ma kogologo lẹ́yìn ni. Edu jeto tó yí script tako alẹ́ mẹ́rin. Jébì Sibúta ló yí yá lè masalasi mẹ́rin. True article kò nà kọ́dù ó yá mi magazine. Or in short form true journalism.

dide punch bẹ̀tẹ̀ òkè kamọ́bẹ̀lẹ̀ ṣòdọ́mọ̀ all through media media ojú rédíò all television ẹ́ òwò ẹgbẹ́ ti kọ́ lọ́lẹ́ mọ̀ bá ṣàkátà ńlẹ̀ ọ̀rẹ́dọ̀ lẹ́gbẹ̀ẹ́jú ọ̀rẹ́dọ̀ kọ́ gbogbo wọn níbi sí òun náà dọ́rẹ́dọ́dẹ̀ kìí sí òwò ẹgbẹ́ tẹ̀lé àdá àwọn tó ilé yìí sponsor cd e matenga mamona kinyamba mona o matubno ji radio o spiko mamelewa jo kio kola kama na kuma mbona hizi الرابعة أكل الصبر على الأذى وإذا كل أكايا إنا أبدا بيانا بيادوه ojú màtẹ́tẹ́lẹ̀ ojú kọ́lé ti kó ma ojú dàmúnà ọ̀dọ́rọ̀ ma ẹ̀tù kọ́lọ́ lẹ́bà àbí ẹ̀kọ́ ẹ̀kọ́ ma ti má bí rẹ̀ tàbí ríyàwó ẹgbẹ́ ẹ̀jẹ̀ náà ti kábẹ́jẹ́ yín wẹ̀ yóò gbé rẹ̀ pìpì má dẹ̀ rẹ̀ tẹ̀rẹ̀ pìpì ní àyè ìdùnmá yí bẹ́ẹ̀ ilẹ̀ tẹ̀tẹ̀ ìyá mi káàbìrì tẹ̀tẹ̀. máa yẹ ẹnu mẹ́ta na máa ị na-ama bó lẹ́ máa ẹ̀dọ́ ẹ́kírímì sí adini ẹ̀dọ́ ní ẹ́kírí irọ́ mẹ́mẹ́mẹ́ ló àdínì ẹ̀ṣẹ̀ yọ mẹ́mẹ́mẹ́ lórí kí àtà tẹ́tọ́lótọ́ló yányàn kiri irọ́ àdínì islam àbá ẹni tá a ti kì í ayò lóṣèlú gẹ́gẹ́ bí extremist ẹ̀rọ̀gì ni wọ́n adọ́ sí fanatic fanatic kálí ni wọ́n ti mẹ́rin ìlú ìyẹn ni dúnyàn jẹ́dẹ́ ní kéde yàn pẹ̀lẹ́ ìmáṣe ní ìyàn ẹ̀bọ́n èèwọ̀ èyí tó bẹ̀rẹ̀ bọ́ sí ẹ̀yàn òjò fanatic wọ́pẹ́ sí ìsìlámù ọjọ́ káàdì ní sàdọ́mọ́ nígbì wọ́n náà bí ìsìlámù olókọ̀ọ́lọ́ jẹ́fẹ́ kùránì yẹn ni ìnà dínà wáyé islam ara religion ní kọjọ́ ọgbà ọgbẹ́hùn ti religion ní islam nàzánì kú tó lánìkẹ́ ti religion ní ìmọ̀ bí i fanatic but àmì westerner àmà fàákùn mà blind cold ma ó jẹ́ǹkà máa dó ẹ fanatic extremist fundamentalist kó dó yẹ ẹbí ẹ náà mọ̀ ẹbí ẹ àbẹ̀ká pẹ̀hún bí ẹ kà wọn àwọn abúmú rẹ̀ yìí bọ̀tẹ̀ mú nà gó àbí ní ẹmú nà nígbè yọ̀ nígbèrègé nà mọ̀ òwò yìí mẹ̀rá nìkó tọ́rọ̀ ọ̀sánwó àlẹ́ àdá ẹ̀dàkúnlé oyí àwúyí àdá ẹ̀dàkúnlé yẹ̀wọ̀n àwúyí wọ̀sánwó àlẹ́ àdá ẹ̀dàkúnlé oyí àkàyẹ̀ wọ̀sánwó àlẹ́ àdá ẹ̀dàkúnlé oyí ìnà adàbíta tẹ̀ka bùrọ̀ṣù pàtẹ́ ara wọ̀dẹ̀lì amọ̀lá ẹ̀kọ́ náà yí kàpàtẹ́ àpapọ̀ wọ̀dẹ̀lì ìlú wadalilu yangu jidalili upako hujo la upako eh kauluhu ta'ala utikola Allah ina teka ah dalilu ojo la yata ojo lakini jodila kuna kiu mane kuna bila nibi ojo maene umayeu ojo ma ka nibi ma ya dini islama ma ẹ̀kẹ́yì ẹ̀tùkọ́lọ́kọ́ ma ẹ̀kẹ́ta dámùnàmù ẹ̀tùkọ́lọ́kọ́ ma ẹ̀kẹ́lẹ̀ ẹ̀dà orí amọ́là níhà ọ̀nà yìí kìkọ̀lá ẹ̀tì muhammad ibùdó abdulwaha òun wọn nọ̀lá yìí rẹ̀ abẹ́kọ́lọ́ pàtàkùn ẹ̀ka yìí ni tọ̀dẹ̀lì rẹ̀ dáàmù òun tẹ́lẹ̀ fi wá dàbí ìbíramù ní ìdúgbò nàbí ẹ̀tẹ̀ngàdínìdúgbò ẹ بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر يا إبو دليل شكرك الله وأنا تكافئ بسم الله الرحمن الرحيم والعصر أدوم وبغوك العصر ما جيفك نطعنا أكثر جل جلاله بالعصر الله جل جلاله ودك يشمدون لنا يبغوك العصر إيه العصر وهو الدهر وتأمامك الزمن لما فيه من العبر ẹnití kọjọ gẹbọ pàmì ẹgbà ẹgbà tó dà mẹnkú náà gbégbé ìdẹwò mí jì ẹtí àlùmọrúurú bìrì lẹyìn ọ̀nà ha tó dó àlà àlẹgúdòdó kọrọ ká àlẹgúdòdó kọrọ ká àlẹgúdò òdó kọrọ ká ìyá àlà àlẹgúdò òwò àfẹrù tẹlẹ ní alẹsánì ilẹ ti dẹyìn ní èyí tí ó gbọgbọgbọ òdó ìṣọ̀nà nadhani ko kuna hii kalima nikite mwema mimi bidaa ngine fasara kimna hoji hapo bidai fasara wao bego ni jamani yani Muhammad kokule bo take na kitapa jamani lema ndoke hapo bego wala asar ngun kumojo ke boko tudi tudi important wala asar ya mo melo kíkó ti sọlá tó ìwé sọ torí lè wọn gbẹgbẹ bọ kó ọdún tó mọ ní area of concentration protection ní súra ẹ wọn wá jẹun ní dúkọ sábà ní yé wò. ilẹ̀ ìlànà àwọn abẹ́rẹ́ ìgbésẹ̀ ẹ̀fọ́ ó lè wílẹ̀ alìsànà ó lè wílẹ̀ ìsèdèrèkò jìnnìyà yíyídẹ ìmúnẹkúnyọwọ tẹnẹ mẹmẹlẹta níbi ìtìwọrí tẹwọn náà tẹ́lẹ̀ ìrìnlá bí lásìkò ọ̀nà dúdé màkó nàrí rẹ̀ rẹ̀ lẹ́fẹ̀ẹ́ ó rí ìṣẹ́déhò ó nàrí lọ́wọ́ àbíṣẹ́déhò ìlà olùkẹ́kẹ́ òkòkòrò ayé kúrò bí àmẹ́nà òkìdẹ́ ìṣẹ́ àjẹ́dínà àmẹ́nà àmàlẹ́ ọ̀nà ọjọ́ jẹ́ ká dé òkòkè wọ́n wù ní mọ̀nà ìdókè ní ìmáàni wà á nílò sọ̀rọ̀ láti yá àti máa ní ìmáàni òwe màwọ́rá náà mú yẹ́ ìrìnà sí ẹ̀kọ́ mọ́ wọ̀tàwọ́pọ̀ bìtàpì màjẹ̀ bíbí màjẹ̀ bíbí ńlámùnẹ̀ oyí pépà bíbí ńlámùnẹ̀ oyí tùwítà màdíbí ńlámùnẹ̀ oyí tùbò màdíbí ńlámùnẹ̀ oyí cdp màdíbí ńlámùnẹ̀ oyí audiovisual technology màdíbí ńlámùnẹ̀ oyí rédíò oyí tẹlẹfíṣọ̀n bíbí ńlámùnẹ̀ ìbìlẹ̀ àti gẹ̀ẹ́sì màdíbí ńlámùnẹ̀ ìbọ̀wọ̀ ìdá òyìn màdíbí ńlámùnẹ̀ àwọn àti

oyi ha nge anya de yudo kwa mene bibi yi otila se kike won kimde na kuri tawa so bi sab that is be wo ma bibe na mo ne pa kuri idibe na mo ne pa yo nu go je de pa kuri akaye pe ina e pa wi du amle kisura idaye kitoji huyu ya mwanga meta amda mino kati experiment ya ukabu Allah yadi inna al-insana la taqaf gaskiya ba auna wele wala doja diho illa alladhina amanu kul kike boke dimani wojo mamda bitata ko al-ula ilmu umma huwa ma'rifatu llahi ewa ọjọ́ mà wọ́n mú rẹ̀ fẹ́ tó nàbí yahoo bẹ́ẹ̀ wà níbi ọjọ́ mà wọ́n mú rẹ̀ fẹ́ tó díìnì ìsìlámù bí adéla ẹ́ ẹ́ àdíìnì ìsìlámù àmà báyìí àmì bójà náà fi jẹ́ mímá ni nígbè wọ́n yẹn nà ńlọ́mù. màgánì kó wà á mi الدعوة إليه كتيتاتا تنمو مصيبة وصول الهاتي الرابع كل الصبر على الأذى وتواصل بالصبر ما بكم إمام الشافعي وجب قلعي بعد سورة إليه وجي سورة إليه نقول نقول محمد بن عبد الوهاب يا يفوت ما لم سنة ما لم توليدي malamin fikihu malamin tafsiri wọ́n muhammad ibn abdulwahab wọ́n á yá kúté máàmù ṣáfi yìí mi yẹ́nì yìí lọ́wọ́ kọ́ọ̀lá ṣáfi yìí yẹ́nì ṣáfi yìí ṣe kà lọ́wọ́ máa ń zọlọ̀ lọ́wọ́ àlẹ́ kọ̀ọ̀fẹ́ yìí jẹ́ àkọ́jọ́ kí wọ́n rọ̀ wọ́n lè náà خلقه كما دونه بيرك مؤمن لو ما أنزل الله حجة على خلقه iṣẹ́ ọkọ̀lọ́kẹrẹ hujja tó wà ní ọmọdún hujja yẹun tá hujja alùmọ̀ṣọ́kọ́lọ́ hajji hujja alùmọ̀ṣọ́ mẹ́lòó huja mapemo huu huja alokumanyaja huja alokumacho kokoru nadiyo hiniku alamindiyo kwekukohuno ija koyokere huja mune huwane ala kalbihi ngamoyaune ngamonankitigenu walakakalibudo aide itlaku الجزء على الكل عن إطلاق الكل على الجزء لمية عجوة إطلاق الكل يجوز وجود عن جنرال بس فتوقع القانون خالقي وجميني أيوة دي خالقي ewo dẹ́yìn ìpáníkì ábàjì dẹ́yìn ìpáníkì ẹ̀yà ìhòòrò ẹ̀dẹ́gbọ̀ fálìkì láì ọmọdọ̀ màṣínì làyá ní ẹ̀dẹ́ fálìkì yìí fóònù àlejò ẹ̀dẹ́ بالعقل وتواصوا بالصبر عمو مالا لأنه malamin sunna ba amma da sunna mai na madugo mai ce a wata zai ka ake position bidi a ya zai ya ko dole da bai na da biya ka baya amma na kullu dole na malamin ya ka baya malamin ya da kullu ta da mai ma da ya kan independent so you know that is ¡Gracias! ugayawo lonyome uyawo ilele turgana to loladini ha a imamul buhari ona du block alibabu yakbani yakukola alilmu ona ki umane kowla alqawli dogota kuna ki kola adini wala amalu fa yukola adini e manu numan e kola adini no ẹ̀mánu mọ̀nà ẹ̀túkọ́lá dínì lóò dédékẹ́ ọmọ òun ẹ̀dá ọ̀làkì mọ́mù buhari kàfọ́nà yíyá fún tèmi ẹ̀nà alẹ̀ rẹ̀ ń kò kọ́fẹ́lẹ̀ àbẹ̀bí kọ́fẹ́lẹ̀ ìkọ́fẹ́lẹ̀ wọ̀lá ìlú lẹ́wọ́ àyẹ́ àlà fi ìlànà hátà ẹ̀ alẹ́ mà kó kúmà láàrin sí i ìdúpẹ́ kẹ́nẹ̀ fi jàbàbà bí fi kọ́lọ́ kọ́lọ́ dún ṣéde fi ọ̀dọ̀ yọ ìdójú kọ́lọ́ lẹ màtá òun kiam yolita ya go naba abana la reka abika mbe problem ni duone ya la rede yenu ya alul ulama ikita ni bogi neema nini mbogi neema itume nini kuma da reju mo ama ne reju dun yene mangan ngone yile ka ko ne dile bo yene wo ye ko tadi bil muttabiina li sunnati rasulillahi sallallahu alaihi wasallam meni jangu bugi numa mana rezu dungone ba nguwa tata kwa kwa dini ba jamaa asukolo ba ikita fo isa foti isa lebo bigi alebo pa yani mfano wale kulama mbele wale bo mbeki eka ata ake eka mwana hii ake eka maboji ake kishogele na matanuji uba ya kanibi ke mbele bo ile bọ́ọ̀rọ̀ ọ̀rọ̀ alẹ́ wọn yìí ìdíwọ́ ìbẹ̀rẹ̀ ìwé àpótò ìmáàmù ìbọ̀kárì báàbù àìrìlmù kọ́bùlẹ̀ ìkọ́wọ́lì wọ̀lẹ̀ àmẹ́ mami quotation mark kó ló yé màá tẹ ẹnì kí wọ́n ní quotation mark náà gbé tọ́ ìwé ìjẹ́nà quote ìmáàmù ìbọ̀kárì ẹ̀ ìmáàmù ìbọ̀kárì tó wáyé ọ̀lẹ́dá ni ó lẹ́ẹ̀ dalilu hujja kima yau na tukon ka faradini jede ka umane ba in wasu in bawari ko tukwe kurani ni mozo ade yani فاعلم أنه لا إله إلا الله واستغفر لذنبك

fine tàbí ni ọjọ́ ẹ̀nà àtẹ́ta yẹ́ ni fàálẹ́m ẹ̀kẹ́ ọmọ rata nẹ̀kẹ́ ẹgbẹ́ mọ́lẹ̀ nẹ̀kẹ́ ọkọ̀ tẹ́ nẹ̀kẹ́ ọmọ brown lójú ta nẹ̀kẹ́ ọmọ nẹ̀ta olùtàrí náà bá mọ́lẹ̀ nẹ̀kẹ́ ọkọ̀ tẹ́ fún màtí ìyàwó ẹ̀ta fàálẹ́m ọkọ̀ tẹ́ àbẹ̀kẹ́ nínú tẹ́bẹ̀ẹ́gẹ́ ọmọ nẹ̀yọ̀ yòókù gbogbo أنه لا إله إلا الله كذلك يوموبا إنه دوك يومو مهارا روك دوك لدو أنه لا إله إلا الله إنه دوك مهارا روك دوك لدو إلا الله سيدي الله كيتي بيقول لا إله إلا الله أنا قد أجوا وجو فعلم ربنا كيومه olùdarí lọ wọ́n wọ́n kẹ́ gbà mí má lẹ̀ kẹ́kẹ́ kọ́jẹ́ kẹ́ ọjọ́ mà olùdarí lọ torí ìdí làtẹ́nẹ́ kọ́jẹ́ kẹ́ ọjọ́ mà abẹ́ mọ ọjọ́ lè rìn anẹ̀wú làìláha ìlàlá làìláha fi tòhídì rògbòbíyẹ́tìyí fi olùhíyẹ́tìyí fi sìfáàtìyí وأفعاله إلا الله كده ما الله كده إن كده رتنا كده مالنا إنك رتنا كده الله مالنا وكل دين كده نواتي يا وكل دين لا بكرة بفرق religion ديك ما جو كان بيك بكرة كبيرة وانا بيغارا أبي غارا ما لا يلا وكل دين ده يبي ما لا وللمؤمنين أبي غارا ما بمؤمن gáàrí ibi ọkọ́lá dín ní ṣe dẹ̀ náà ìlẹ́nu àdáwàtà ọlẹ́tọ́ ó ní ẹni pẹ̀pẹ́dẹ̀ rẹ̀bì rí ní ìfọ́nlọ́ sánà kúlùgbò ọ̀pọ̀lá ọmọ ẹ̀tẹ́ ni kóbulẹ̀ kọ́wùlẹ̀ wọ̀lẹ̀ àmà dọ́gbọ́n ní nkọ̀lọ̀ tọ́yí kọ́lọ́ ẹgbẹ́ ìfọ̀tún náà نمبر 2 الذي في صحيحه البخاري كما في النصف الذي في أيدينا دوا فيديو كاسكوتا غادي دوبا ويمي نصف الكاسكوتا غادي التي في أيدينا دوبا ويمي باب القول العلم قول القول والعمل للقول تعالى فاعلم أنه لا إله إلا الله بوقت التلاوة صحيح وهذا له وجود الواجب وغنى ملك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 Here happened in Zamana Mr. Zamana Mr. Habin. Ẹjẹ́ ọmọ múnà ẹ̀yẹ́ mi wà bí ẹbí mi rẹ́jọ òwò ya fẹ́wà jẹ ọmọ múnà ya Mọ́tò dẹnu, ọkọ̀ èyí omi anyakurumi dẹ́kù lẹ́ anyakurumi lẹ́ ń gọ̀ how dead ma wo yí nǹkan náà wo nǹkan mi máa kọ́kọ́ lògbé fún ma sọ̀rọ̀ ẹ̀hún lẹ́ ní ẹ̀hún la là lè iná lọ́wọ́ ma ti ẹ̀hún kò mọ́tò yìí lẹ̀ ya ma nemi hoja mashowojo haude mangoja ya kurumi unagwe ngoja ya kurumi tasale no na machachi hele tane ga nyala chachi ke zamana ne ga ka ne emudwa oje na bi ma ga hojo de rongu we pawa lati to un oje de rongu ẹ̀yà níbi ìgbòjá ìyàlá ti sára pẹ́lú náà ìgbà àgbòjọ́ délọ́gùn kẹwọ́n ọgbọ́kẹ̀ hapùlù yẹ́mà náà níbi yà máìkì á ti ṣe gbá ìyàlá àgbàní ìgbòjá ìyàlá yìí kà níbi àgbòjá ìyàlá ká nìṣẹ́ fi ẹ̀fẹ́ ọ̀tẹ́ papọ̀ máa ṣọ̀rọ̀ ìmánibó máa dájú tẹ́lẹ̀ ní tòun gbòjì délọ́gùn mi pa nígbòdògbò fi ọ̀rọ̀ lẹ́sìn ọmọ ọ̀kọ̀ kà tí ó yẹ ìyàlá yóò ṣe hújà rẹ nínú hújà kánẹ́bì kàkú nílé dé lọ́ọ̀gẹ́ pa kòmí àlọ́ àni hújà lẹ́pa àlànàmdà na ọkà níbi hújà yára ìtọ̀ àti àti tẹ́tẹ́ rẹ̀ kéde yìí sáwùtẹ́ òkè àkùnmọ́fẹ́ lọ sí kéyàtì yìí.